أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون تباتي وايا يتم كي جوجم لاواني إلي رابين كي وكابو لا رأي لاسكوي سوري توني توا الحكمات alihikima ètò alálùbáríkà tí ń bọ́ sójú wòran yín láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn pẹ̀lú ẹ̀mí ọmọ yín alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà hmm, ẹ̀yin náà ti mọ̀ bá ti máa ń ṣètò alihikima wípé ètò alálùbáríkà tá a máa ń wò ní gbogbo ọjọ́ jímọ̀ ni ikùn kí ramadan tó dé la ti ń wò inú ramadan náà a tún wò tó bá dé ramadan bá tún lọ tán náà a tún máa wò abala tí máa Muhammad Awal Garu tí wọ́n ti máa dá wa lẹ́kọ̀ọ́ bàbá ti wà nù ilé agbára ń bí pẹ̀lú mi láti tún yanjú ètò tòní ṣùgbọ́n kákọ́ dúpẹ́ fún àwọn tí wọ́n ṣe wá lóore tí wọ́n jẹ́ kéètò òye ọmọ bọ́ sójú wòran yín àwọn náà náà ni iléeṣẹ́ Garutech Garu Technologies Nigeria Limited tí wọ́n kalẹ̀ sí number twenty Akérèmí Street ní anífowóṣe nílùú Kẹjà lábẹ́ àkóso àfàwà Alhaji wa Lukman Muhammad Awal Garu ọlọ́mọba iléeṣẹ́ náà jẹ́ ọlànàbí lọ́dọ̀ ọlọ́mọlá wàlà làhàwùlà wàlà kúwọ́tà ìlàbìlà ilẹ̀ àrídà lágbára ọlọ́run ká tó kó lérè tó á sọ nọ́mbà tẹ́ ẹ lè pèrè iṣẹ́ náà sí àti tí wọ́n ń ṣe nínú ilé iṣẹ́ wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí àti mọ̀ ń ṣètò wa lórí ètò alihikima tí bàbá wa fàtàlá sheikh muhammad kamil garu máa dá wa lẹ́kọ̀ọ́ wọ́n ti bá ti mọ̀ pé inú ramadan la wà yìí inú àwẹ̀ la wà a ti bẹ̀rẹ̀ àwẹ̀ nísìnyí tó jẹ́ mẹ́ta àwẹ̀ náà tí wọ́n ń lọ síbi ìparí báyìí hmm. báyọ̀ bá wọ́n ń lọ síbi ìparí báyìí ó láwọn activities kan tí à ń retí lọ́dọ̀ gbogbo mùsùlùmí nínú ẹ̀ náà ni a ti rí itikaf hmm. nínú ẹ̀ náà la ti rí lélátì kọ́dírì méjèèjì mo fẹ́ ká yanjú ẹ̀ níní hmm. ká mọ condition wo ni itikaf bá dé ká mọ irú àwọn èèyàn wo ni wọ́n ṣe itikaf níbo la ti ṣe itikaf ká tó wá sọ pé ká tó wá sọ̀rọ̀ pàdé láti kàdé. as-sawmu li wa ana allazi ajsi bihi as-sawmu li wa ana allazi ajsi bihi man kana yashku azmada izunubihi faliyati fi ramadana baba tabibihi wa yafusu min arifi siyami bitibihi. أوليذ قال الله في ترغيبه الصوم لي وأنا الذي أجسي به الصوم لي وأنا الذي أجسي به أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa asahabi wa sallim amin adúpẹ́ fún ọlọ́run atọ́rọ̀ káàtì gẹ̀ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tí ó ti ní kárí pé bẹ̀rẹ̀ ramadan yìí ọlọ́run mọ́sàjà arópin rẹ̀ wọ́n sì ṣètọ́dún yìí láti mọ́ fún wa ẹ jímọ̀ tó nínà ọlọ́run dákun mọ́sàṣe ní èyí tí yóò jẹ́ ti àlùbáríkà fún wa gbogbo orí bẹ lọ́jọ́ jímọ̀ mọ́sàjẹ́ kí ó ṣe kóńgẹ́ wa adúpẹ́ fún ọlọ́run bákan náà lórí ètò yìí kọ́lọ́n kó mọ́sàájú mọ́ tẹ̀síwájú sí ọdún náà ló sì tún bọ̀ yìí kọ́lọ́n kó mọ́sàájú ṣojú ẹ̀mí wa ọlá muhammadu rasulullah ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó máa bá gba àwọn afáwa tí wọ́n ti wọ́n wájú ọlọ́run àtàwọn òbí wa tó ti wọ́n wájú ọlọ́run lọ́mọ́sàbà kẹ́ gbogbo wọn àwọn tó kù láyé náà àwọn afáwa àti bọ̀tán wọn lọ́run jó da la hawla wala quwwata illa billah ẹ̀rí àwẹ̀ náà ni ó ti mẹ́nu kan pé tó bá fi bọ́ di bíi sátidé alẹ́ ọ̀la báyìí nísìn a ti ṣínú ti pé Ramadan di ogún a wà wọ òru twenty one òru náà tó wá gbẹ̀yìn yìí ó wá pàtàkì púpọ̀ nínú oṣù Ramadan nítorí kíni nítorí òru kan ṣo tọ́lọ́n sọ pé ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ òru náà là ń pè ní ilẹ̀ látọ̀lọ́ kádẹ́rù ọlọ́run wa ṣàlàyé fún wa ìjọ wo ní í ṣe bí kò ṣe pé ká gbìyànjú ká máa wà ká lè ṣe kóńgẹ́ tẹ́ẹ̀ bá ṣe kóńgẹ́ rẹ̀ ìbáàdà tó bá ṣe lóru náà sàárà tó bá ṣe gbogbo dáadáa tó bá ṣe bí ìgbà téèyàn ṣe fún ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún oṣù ni tó tún jù bẹ́ẹ̀ lọ àmọ́ kí ni activities tí a mọ̀ wá ṣe ní àsìkò yìí gbẹ́ bí àwọn atọ́kùn ṣe sọ fún wa pé à ń pè nǹkan ní al kí ni wọ́n pè ní aitikaf aitikaf ni lusumul masjid wal iqamatu fi'i bi niyyati taqarrubi ilallahi azza nínú pé ní ìsìnkáàfù náà ni kéèyàn ó lọ lè lẹ̀kẹ̀ mọ́ mọ́ṣáláṣí ilé ọlọ́run kó lọ lè dákẹ́ síbẹ̀ kó lọ lẹ̀kẹ̀ mọ́ bẹ́ẹ̀ kó wà ń bẹ́ẹ̀ ẹ̀ nítorí kíni pẹ̀lú àníyàn pé mo fẹ́ súnmọ́ lọ́hùn torí pé kókàn kó ń lé pé òun lọ mọ́ṣáláṣí lásán kó má wàá ní tó ń torí ẹ̀ lọ àmọ́ tó gbọ́dọ̀ jẹ́ pé ń torí ẹ̀ lọ ni pé binniyati taqarrubi ilallahi azza wa jalla ipò mo fẹ́ lọ súnmọ́ lọ́hùn ọba sí i ètì káàfù yìí ó ṣe wá jẹ́ nínú òfin bó ló ṣe jẹ́ ètì káàfù yìí anábì Muhammad sallallahu alaihi wasallam òun náà ṣe wọ́n ní tó bá ti di pé òru ààwẹ̀ okù mẹ́wàá ìyẹn ni pé kánà nàbí àtẹ́kìf fi kulli Ramadan asharata ayyam ní gbogbo Ramadan ànábì àmọ́ ṣe ètì káàfù fún ọjọ́ mẹ́wàá kódà wọ́n ní èyí tí ó fẹ́ ṣe gbẹ̀yìn tọ́lọ̀ fi núkò láì pé bóyá bí ogún ọjọ́ ló lò ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn ni ìtìkáàfù nínú ẹ̀ ó pàtàkì púpọ̀ ìtìkáàfù wá póríṣi méjì èyí tó jẹ́ ti ti mọ̀sínúùnà àti èyí tó jẹ́ bíi ti ipò bóyá yóò di ọ̀ranyàn fún yàn àmì èyí tó kàn wá ń náà ni irú èyí tí ànábì ṣe tí máa wáyé ní ọjọ́ mẹ́wàá òru mẹ́wàá tó bá gbẹ̀yìn nínú Ramadan èyí tó jẹ́ tọ̀ràn yẹn yẹn ẹ̀dá ni mo wà fà fún ara rẹ̀ tí wọ́n bá ti ṣàdéhùn fọlọ́n pé ọlọ́run bó ba lè ṣe báyìí fún mi ẹ̀yìn sì lọ lè lẹ̀kẹ̀ mọ́ṣáláṣí fún ọjọ́ méjì eh, àbíjọ́ mẹ́ta bí nǹkan nínú bá ti wá ṣe ó ti wá di ọ̀ràn kí èèyàn lọ sí bẹ́ẹ̀ ni masha allah ṣùgbọ́n àwọn wo ni àìtíkáfù di ọ̀ràn yẹn fún àwọn olódi ọ̀ràn yẹn fún àwọn ò la fẹ́ kí wọ́n ṣe é ó ń láti jẹ́ pé ẹni tó fẹ́ ṣe é ó láti gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí hmm. mùsùlùmí ni mo ṣe itikaf ṣùrùtù rẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí hmm. ó gbọ́dọ̀ jẹ́ mọ̀mọ́ yìí ẹni tó ti dá ọ̀tún mọ́ yàtọ̀ tó sì tí kìí ṣe ọmọ kékeré tí kìí ṣe ọmọdé tí kìí ṣe ọmọdé tó ti bàlágà tó ti bàlágà anakunmọ̀lá ọba hmm. ṣé ọ̀rọ̀ musa járe yín pé hmm. ọ̀rọ̀ nípa etikaf ni wọ́n yanjú yìí torí pé àsìkò tá a wà yìí nísìnyí àsìkò tó ń kálukú náà ń palẹ̀ mọ́ ni hmm. ẹlòmíì àtàlẹ́ jímọ̀ yìí irú lọ́dọ̀ wa nísìnyí lólúwọlé ọgbà central mosque gbogbo ọjọ́ jímọ̀ jímọ̀ nù àwẹ̀ náà la máa fi yàn náà fi làtà Ramadan la máa fi ṣe àìsùn gbogbo tẹ́kọ̀ alukur'an náà láàfin ṣe náfìlà ń bẹ̀ ní gbogbo olúwọlé central mosque lábẹ́ imaamu asif sadala muhammad balu ọlọ́nlọ́lárọ̀ látàlẹ́ friday nísìn tí ó fi dijọ́ ọdún gbáko làwọn àlámà wà mọ́sálásí kò sí tàn torí ẹ̀sìn náà torí kálíbà àjàǹfààní tí kálíbà àjàǹfààní láti kádù náà ní kọ́lọ́ mọ́sàsán wálẹ̀ sàn rẹ̀ àwọn àlọ́ sókè lọ́wọ́ nísìn àwọn afáwa sí wa ń kalẹ̀ wọn àti ìparí ọ̀rọ̀ wọn torí pé wọ́n ẹ̀sẹ̀ mẹ́nu lé ọ̀rọ̀ ni wọn àti ẹ̀ tí ì mú nǹkan kan wá ẹ̀já dókè lọ́wọ́ ń kábọ̀ ẹ̀sìn wọn kú kalẹ̀.